الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول المصنف رحمه الله في الحديث الثاني والتسعين وتسعمائة أن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم يقسم لنسائه فيعدل ويقول اللهم هذا قسمي فيما أملك فلا فلا تلمني فيما لا فيما تملك ولا أملك رواه الأربعة وصححه ابن حبان والحاكم ولكن رجح الترمذي إرساله وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال من كانت له امرأتان فمال إلى إحداهما جاء يوم القيامة وشقه مائل رواه أحمد والأربعة وسنده صحيح وعن أنس رضي الله عنه قال من السنة إذا تزوج الرجل البكر على السيد أقام عندها سبعا ثم ثم قسم وإذا تزوج الطيبة أقام عندها ثلاثا ثم قسم متفق عليه واللفظ للبخاري ويقواي ولا بأقل القسم القسم بين الزوجين pínpín tí n tó داري jẹ pínpín láàrin يا ويوكا ń bá léèyàn ni ọ̀rọ̀ pé wọ́n ń pín nǹkan kan kọ̀ sílẹ̀ ṣùgbọ́n gbà tí ẹ̀ bá ti ní àwọn méjì mẹ́ta tàbí mẹ́rin ó ti di dandan kó mú pínpín tí yọba máa pín láàrin àwọn ìyàwó rẹ̀ kó mú ní kókó kí ni wọ́n ń pín ohun tí wọ́n pín kókó rẹ̀ náà lọ́rùn. ọlọ́run tó fi jẹ́ pé kéésì kúrú ojoojúmọ́ ńlọkùnrin ọlọ́gán sílé ìyàwó kan nítorí pé gbogbo àwọn ìyàwó tó ní ìyàwó náà ni wọn gbogbo ìyàwó kọ̀ọ̀kan ló sì lẹ́tọ̀ọ́ kápò sun ọ̀dọ́ rẹ̀ torí ẹ̀ ló sì máa pín ọjọ́ kọ̀ọ̀kan láàrin àwọn ìyàwó rẹ̀ ó máa pín àwọn ọjọ́ kọ̀ọ̀kan tó máa pín láàrin àwọn ìyàwó rẹ̀ yìí kò gbọ́dọ̀ di ọjọ́ méjì méjì kò sì gbọ́dọ̀ di ọjọ́ mẹ́ta mẹ́ta ẹ̀yàfi kọjá pẹ̀lú fọwọ́sí àwọn obìnrin yẹn al-aslu òun náà ní kọjá pọ́jọ́ kọ̀ọ̀kan iná lẹ́pìn fáwọn obìnrin yẹn nítorí bá méjì kọ tó ṣeéṣe. bá fi lè lé lórí ọjọ́ kọ̀ọ̀kan kí ìyànjẹ burúkú kó ṣẹlẹ̀ sẹ́ni tó sí lọ́dọ̀ ìpalára eléyìí tí ò lẹ́gbẹ́ ó lè ṣẹlẹ̀ sí nítorí pípẹ́ tó pẹ́ sí ọ̀dọ̀ rẹ̀ eléyìí jẹ́ ọ̀kan pàtàkì nínú máa ń pín láàrin àwọn obìnrin àti ṣe sí ọ̀pọ̀lọpọ̀ òun náà ní pé tó máa ti fẹ́ ìyàwó mi àwọn ìyàwó tó ti ní tẹ́lẹ̀ wọ́n pa àwọn tì níbi aṣọ tó ti gbó kò ní dọ́dọ̀ wọn mọ́ ọ̀dọ̀ ìyàwó tuntun ìlókù tí wọ́n máa lò sí ibẹ̀ nìkan ni wọ́n máa sùn àwọn ìyàwó yòókù tí wọ́n dé bá wọn ọlọ́wọ́n bá òfẹ́ bẹ́ẹ̀ ẹni tí bá ń sèse bẹ́ẹ̀ ó fi ìyà eléyìí tó fẹ́ kọ́ jẹun kọ́ fẹ́ràn mọ́ ni. ẹ̀rí pé ní yorùbá lẹ́fù pàìmọ́ yìí bàbá bàbá náà ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ lọ́gẹ́ ni wọ́n ti fẹ́ yàwó mi báyìí àwọn ìyàwó ti tẹ́lẹ̀ wọ́n mọ̀ dára wọn tọ́jú ni bàbá yẹn ò ní lọ sọ́dọ̀ àwọn ìyàwó yẹn má ẹ̀yà fi tó bá tásìkò tọmọ àwọn tó wọn pàtó bá di pọ́ ọmọ wọn tó wọn kan yóò tó máa yọjú sọ́dọ̀ ìtọ́mọ rẹ̀ bá ti tó wọn àbòsí lélẹ́yìn kò sí nínú ìṣèdọ́gba ọ̀pọ̀lọpọ̀ sì wà tó jẹ́ pé ìyàwó tó ẹsẹ̀ fẹ́yìn òun gangan ni ó tún máa fún lówó nínú ọmọọ̀rá jẹ sílé fún yàtọ̀ sáwọn obìnrin táwọn ti wà lé kò ní kéta fún wọn kò ní dààmú fún wa ètò bá fẹ́ kú nu wọn kú ìdí nìjà fèrè pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn obìnrin náà wọ́n máa ń gbìyànjú láti lẹ̀ dí àpòkọ̀ pẹ̀lú àwọn ọmọ wọn ìgbà tí ọkọ bá ti pa ohun ti tọ́jọ́dọ̀ rẹ̀ mọ́ òun àtàwọn ọmọ rẹ̀ wọ́n jọ fọ́ọ̀mù ẹgbẹ́ rìkísí dà pọ̀ àdọ̀rẹ́ láti gbógun ti ọkọ yẹn torí pé láti ìgbà yẹn lọ ìyàwó tí ọkọ bá pati kò ní sọ̀rọ̀ ọkọ rẹ̀ ní rere má lọ́dọ̀ àwọn ọmọ yóò máa ba bàbá wọn jẹ́ fún wa ni ó kú ti pa wá ti àwọn ti di ìkíta orí arọ kò wá wá sẹ̀ ká má olórí ibú rẹ̀ pé o ti gbé ètò olórí ibú tó gbé wọlé àkúmọ̀ tó fún jẹ o ti fún lẹ́fọ́ jẹ kò jẹ́ ó rà wá mọ́. táwọn ọmọ bá wá bùkátà sí lọ gba kankan lọ́dọ̀ bàbá wọn ilé ìtòsí pé bàbá náà bá fún wọn táwọn ọmọ bá lọ ìyá wọn mọ sọ ẹ má lọ bá wọn bá jẹ pé kara tiwa ló ka mọ yín ìkara bá o so àwọn náà gbìyànjú láti rí i pé ìkórira eléyìí tó lágbára àwọn gbìn sọ́kà àwọn ọmọ yẹn sáwọn bàbá wọn torí ẹ wọn náà lọ fẹ́ gbà mẹ́rin torí pé àwọn ọkùnrin náà rò dáadáa nítorí kí wọ́n dáwọ́lé àǹfẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin wọn ní mà kò ní ézì mà kò ní ézì nípa pé o ti la ọrùn ara rẹ bọ wàhálà ilé ìtòsí pé àfikọ́ lọ́wọ́ bọ̀ gbé nísìnyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bẹ pẹ̀lú ìyàwó tó ní throughout ọ̀sẹ́ni tọ́ka sí ọlọ́run kọ́ sẹ́lọ́run sẹ́ni tí ọ̀la alábòsí ni ọdún ní ìsìn wọn tún lọ gbé ìyàwó mi wá yìí tó ọ wá fura ó sì ṣẹlẹ̀ mi ó fura pé àwọn ìyàwó tó ní yìí ọ̀rọ̀ owó àti ẹnìkan ni wọ́n jọra wọn jù ìwọ ẹnìkan sì bọ́ láàmú púpọ̀ àti pé gbogbo ọ̀rọ̀ rẹ àti tó ń bá ń ṣe àti ń ṣe ọ yìí máa wù ọ́ kó fi lọ ẹnìkan ju àwọn yòókù lọ lọ́wọ́ àlítọ́kàn rẹ̀ ń fà sọ́dọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ bá tó bá ti wá fẹ́ gbé ẹsẹ̀ rẹ̀ dojúkọ ọ̀dọ́ ẹlòmíì tó lẹ́tọ̀ọ́ sí kọ́ lọ ọ̀dọ́ rẹ̀ gbọ́yọ̀ jọ tiẹ̀ ni ó rí tíkọ́tíkọ́ lẹ́sẹ̀ rẹ̀ ọ̀mà gbéra ó ní lè lọ sàn án tó àmọ́ àmọ́ wo aago lẹ́mẹ̀wá ni pé kílẹ̀ wọn tó wọn ti tó pé as-salatu khayrun minan nawm tó fi tètè sájà ètò ajé pé ọ̀dọ́ rẹ̀ lọ́lọ́ọ̀ tọ́ba ti lọ bẹ́ẹ̀ nù rẹ̀ ọmọ àdùn tọ́lọ́ bá kọ́ pé ká gbọ́ ọmọ sáré tó fi di pé aago mẹ́rin àbọ̀ ti lù lásùbà ọmọ àwọn bí ká pé aago kan àbọ̀ lọ́sẹ̀ lù lóru torí kò ní fẹ́ jáde mbẹ́ ìyẹn tó bá jẹ́ pé mùsùlùmí bá tún ìwọ tó ń bẹ̀rù ọlọ́run tó ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam tó ń mọ̀ pé ọ̀gbọ́dọ̀ ṣàbòsí síyàwó kankan ọjọ́ ká kó ọgbọ́dọ̀ lọ bẹ̀ ó rí jọ́ màá ṣíọ́. bó wàá lọ dáràn lẹ́kẹ́ kọ̀ọ̀kan kò ní lọ ọ̀dọ̀ ẹlòmíì náà ẹ̀jọ́ ẹsẹ̀ fẹ́ rẹ̀ ni ọ wà so ó léwu ó léwu ó léwu gan kọ̀ọ̀rọ̀ báwọn èèyàn ti ṣe máa ń pè é bákan náà àwọn nǹkan tí èèyàn máa ń fowó rà wàá pín dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ ibùgbé ọ̀ràn yẹn ló jẹ́ lórí ìwà ọkọ pé kò pèsè gbogbo eléyìí fáwọn ìyàwó rẹ̀ torí ẹ̀ oúnjẹ gbọ́dọ̀ wà lọ́dọ̀ ẹnìkan kọ́mọ́sì lọ́dọ̀ ẹlòmíì ọkọ àgbọ́dọ̀ máa rásọ̀wọ̀ kọ́kàn máa wọ èkísà káàkiri o sì gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé gbogbo ń tí yìí òfìyà rẹ̀ jẹ́ nìkan nínú wọn ó tilẹ̀ jẹ́ pé ìjọba wo kálukú nínú wa náà lẹ́ẹ̀ máa pèsè fún fagbára yín bá ti ṣe ká ẹnìkan ní nìsín <clears throat> ó ní sẹ̀mú fi tàwọn fi kọ́ ọlọ́mọ ara sẹ̀mú ọlọ́mọ bú ọlá sí ọ̀kan ní rárá wọ́n ti pè ẹ̀bà nínú wọn fi kọ́ àbí kí wọ́n tún máa wa gàrí mu lálẹ́ sọ̀rọ̀ wa gàrí mu láàrọ̀ ẹ̀ wà mu lálẹ́ ó sì fẹ́ràn kọ́ máa tẹ̀bà lọ́sùn ètò túmọ̀ sí pé gàrí ọ̀gbọ́dọ̀ wọn léyìí lé ẹnìkan ni wọ́n á bá wa pé tó bá fẹ́ ra báfù gàrí báfù gàrí méjì a lè ra ní three thousand something báfù gàrí méjì tó bá fẹ́ ra ten kg semovita three thousand something ẹ sì máa ń kéré báfù gàrí kan kì í ṣẹgbẹ́ ten kg tí èsì mọ́ bìtà ṣé wàá ra àpò gàrí tọ́pọ̀ ṣèṣe báàfù méjì fóbìnrin kan ní three thousand something nígbà tí ra ten kg sẹ̀mọ́ bìtà fẹ́nìkan ní three thousand something kò sí wàhálà mi kí kálukú fẹ́ ra fún kò sì sí nínú ìṣèdọ́gba kọ́sí pé ńgbà tó jẹ́ pé oúnjẹ three thousand mọ́ra fílẹ̀ mọ́ gbọ́dọ̀ ra three thousand náà fílẹ̀ torí gbogbo oúnjẹ pẹ̀lú bóun ti ṣe wọ́n ti nítorí tó bá sọ pé ten kg ráìsì náà lọ fẹ́ rà fún ẹlẹ́nu ráìsì sọ̀rọ̀ pé three thousand yẹn kò ní tó iye tí three thousand rà lára gàrí àbí ìtọ́ràn lára sẹ̀mọ́bìtà so gbogbo eléyìí wọ́n sáré kò ṣe dọ́gba tiẹ̀ lọ́dún wa bó ṣe lágbára mọ́. ọlẹ́kìn nísìn ẹnìkan ti lọ́mọ ẹnìkan ò tí ì lọ́mọ a ti mọ ike ntẹni tó lọ máa ń bùkátà ló ń jẹ ẹni tí ò tí ì bímọ kò bùkátà yìí rẹ ní pípọ̀ níṣẹ ẹnìkan lọ́mọ ọmọ náà ti bẹ̀rẹ̀ sí ní jẹun ẹnìkan lọ́mọ rárá à ń wojú ọlọ́ọ̀ni ẹnìkan sì lọ́mọ mẹ́rin so ẹ̀fọn kálukú ló ń jẹ pẹ̀lú bí iye ẹnu ti ń jẹ lọ́dọ̀ rẹ ti ṣe pọ̀ tó including you yourself tó tó yẹn náà bá gbé ọ̀sán nìjẹ́ pé so wàá fún lóúnjẹ yọ ká iye èèyàn ti ń jẹ lọ́dọ̀ rẹ ìwọ kan ní máa tara rẹ jẹ gẹ́gẹ́ bá àwọn obìnrin kan ṣe máa tì ọ́ wọ́n tì ọ́ àtúnkọ́ àwọn obìnrin tó o bá sọ́rẹ́ àwọn kan wà tó fẹ́ tì ọ́ kọlu jahannam sàwọn ọmọ tíráì láti tì ọ́ pé ìyàwó kan ju ìyàwó kan lọ ìjọba ti lè mú ẹ tó fi fún ìyàwó kan ní ten kg òun náà ọ̀ gbọ́dọ̀ fún ọ ní ten kilogram nígbà tá a sì máa ké ten kilogram lọ́dọ̀ àwọn eléyìí pẹ̀lú gbọ́lọ̀ ó lè jẹ́ pé ọ̀sẹ̀ méjì ni oṣù tí ó fi tán lọ́wọ́ wọ́n tiẹ̀ ó lè jẹ́ pé oṣù kan àbọ̀ ni oṣù tí ò ní títà kò sí wàhálà ó lè fún wọn ní ten kg ten kg ten kg ṣùgbọ́n títí lóye bá ti tán ẹni títí ẹ tán nìkan lọ́ọ̀bà wa tiẹ̀ mí wa yàtọ̀ sẹ́ni tó ń kó pamọ́ lé torí pé ó ní ìgbà tá a lè kó oúnjẹ pamọ́ irú àwọn oúnjẹ yẹn sí ilé tí ò ní yọ kòkòrò torí di eléyìí kò á ní jẹ́ pé ń jọ́tọ̀ bá tó lọ pèsè oúnjẹ sẹ́ni tó jẹ tiẹ̀ ti tán ẹni títí ò tí tán torí pé wọ́n pọ̀ kó tó wá gbé títí náà dìde kó tó lọ máa bá wá oúnjẹ míì wá kọ́mọ adájọ́ eléyìí dábò ti ṣe jẹ́ wọ́n ti bá dó síta àwọn obìnrin ẹ̀ ṣiṣẹ́ náà ni. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan yòókù níbi ọ̀rá wọ́n ti pè ọ̀rá tíì ọ̀rá aráalé ọ̀rá fún kálukú ní pákẹ́tì kọ̀ọ̀kan pẹ̀lú kó ti mà ike yẹ tí ó mú tí ń bì ọ̀pọ̀ ju. iye ẹnu tí ó mú lọ kò sí problem but wàá di rẹ́dì ìjẹ́ tó lè bá ní tìjọ́ ti tẹ́ wàhálà mi fún tó lè bá ń kọ́ńplé kí ẹ ẹ á ní fọ́lọ́ àgbà ṣe fún ẹ ó ti mú ètò ọgbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí pé tó o bá ṣe bẹ́ẹ̀ ibi tó o ti ní ní so a gbọ́dọ̀ kíyèsí wàyí o àwọn kan wá ń bẹ tá a lágbára lórí ẹ̀ alágbára lórí nǹkan tá a lè rà alágbára lórí nǹkan tó lọ ọba tó yẹ kó ń lọ lágbára lórí ẹ wọn náà lọ kàn wá alágbára lórí ọkàn wa nísìn tó bá pọ ọmọ náà ló bí ìyá kan náà ló sì bí àwọn ọmọ yìí fún ọ. òní sálà ìmọ̀lì nínú ọkàn rẹ bí ẹni pé ọfẹ́ràn ọmọ yìí ọmọ yìí tó tiẹ̀ kan ní pọ̀ gbọ́dọ̀ máa sọ jáde kó máa fi hùwà ńgbà tí ti pọ̀ gbádùn so àmọ́ màá rí inú ọkàn rẹ bẹ́ẹ̀ látàrí pé ń gbọ́rọ̀ bẹ́ẹ̀ látàrí pé gbogbo bá ti ní kó ṣe é máa ṣe bẹ́ẹ̀ látàrí pé nǹkan àbànújẹ́ pé kó máa ṣe sùn ọmọ rẹ ń tọ ọmọ mi ìjọba pé ìyá òun náà ló bì í kọ́ni bí wọ́n ṣe dáadáa ló gbé gbẹ́nu sáwọn kí ni sọ wọ́n máa kéke ni mo ṣe wọn náà lọ́kàn rẹ ò ní lè sọ ò ní lè sọ pé nǹkan báyìí pàtó ló ṣe fún mi ṣùgbọ́n máa fíìl pé ọ̀fẹ́ rẹ̀ lè jẹ́ léyìí lọ àwọn ọmọ tó jáde lára rẹ nù sára rẹ nìyàwó ti jáde ìyàwó jáde lára rẹ ọmọ ọlọ́mọ làwọn obìnrin tó ń fẹ́ so automatically wàá rí kó fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ náà nínú àwọn obìnrin so ìwọ fúnra ara rẹ wọn ni wàhálà bá báyìí tó bá ti níyàwó méjì mẹ́ta mẹ́rin ìwọ lọ́ọ́ mọ bó ti ṣe mánéjì irú bó ti ṣe ń ní àkàtì àwọn obìnrin yẹn jura wọn lọ nítorí tí kaba ti lè jókòó sínú ọkàn ètò wà ní ọkàn máa ń ti ahọ́n ni láti fẹ́ sọ jáde ọkàn fẹ́ ti oríkèé láti ṣàfihàn rẹ̀ ni torí àwọn onímọ̀gbà tí ìkankan tì ọ́ láti hù níwà ìkankan tì ọ́ láti sọ lọ́rọ̀ ìkankan tì ọ́ láti ṣe níṣẹ́ so àwọn obìnrin kọ́ máa àwọn àwọn perfect nígbà kọ́ máa study ìṣesí ọkọ torí ẹ̀ wọ́n máa sọ ni. àwọn obìnrin yẹn wọ́n máa sọ ọ̀rọ̀ sọ lójú wọ́n máa sọ ọ̀rọ̀ rẹ̀ wọ́n fẹ́ máa torí pé obìnrin kan ìwọ kan láyè kan yóò máa rò pọ̀ gbà tó ń jì ní. by the time especially tó bá yẹ pé ìwọ kì í sọ̀rọ̀ ẹlòmíì lójú rẹ̀ pèsè ẹ̀kọ́ wà nígbà tí èso bọ̀ sinimá sọ̀rọ̀ ìyàwó kan níwájú ìyàwó mi ẹ rárá tá à wí náà nù tọ́ńlá ni wọ́n ṣe báyìí táwọn míì jẹ́ pé sọ̀rọ̀ pípẹ́ wọ́n lọ ń wá wàhálà wọ́n lọ fẹ́ fọ́lé ara rẹ̀ sọ́sọ́ náà lọ fọ̀ títún rò yìí ìwọ lọ fẹ́ láì jẹ́ pé àwọn míì fọ̀tọ̀ bá ọ láì fọ́ ti dáràn wọ́n ọkà ẹ mọ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o torí iye kókó tí mo yọ nínú ọkà rẹ ọlọ́ọ̀nìkan lọ́ọ́ mọ iye òǹkà rẹ̀ ọ̀wá wàhálà ni eléyìí túmọ̀ sí pé àwọn ẹni tí wọ́n ń bá ṣe ní ìsìn èèyàn ni wọ́n àwọn èèyàn tó sì jẹ́ pé nípa kásítọ́dì ẹni tó kó wa sílé wọ́n máa ń pàfẹ́tì lọ àwọn máa sọ́dì rẹ̀ gidigidi ni tó bá lọ rẹ́rìn burúkú kan sẹ́nìkan báyìí ó kó wa sọ ẹ́ àfi kó màámà kó wá kírètì irú ẹ̀rín náà tó bá wà lọ́dọ̀ ẹlòmíì àìjẹ́ bẹ́ẹ̀ ó ti dáràn obìnrin sì máa ká wú ọ̀rọ̀ mọ́wọ́ sí ìràkúnmí wọ́n máa retí jọ́ tó fàyà rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni bàtà nìkan tó ń fi kálukú àgbà tiẹ̀ wọ́n fẹ́ẹ́ nìkan tiẹ̀ onígbà bàtà nìkan àgbà tiẹ̀ dáa ẹnìkan tó bá débẹ̀ kọ́ mú à kí ló dé tó fi jẹ́ pé gbà gbà mọ́ ń bẹ̀ gbogbo ẹ̀ ló ti ní tùmọ̀ ìwọ ó sì lè jẹ́ pé àsìkò tó ń fúnta alákọ̀ọ́kọ́ ó lè má jẹ́ fẹ́ àbí kinní kan náà ló bí o àsìkò tó ń fúnta alákọ̀ọ́kọ́ yẹn mọ́ọ̀dù rẹ̀ sì dà àsìkò tó fẹ́ fún ẹnìkejì yẹn ẹnìkan ti ń ṣe nǹkan ti ń bí ọdún tó ń wò lọ́ọ̀kan àsìkò tó tẹ tẹlẹ kẹta yẹ báyọ̀ nìkan ní pé àwọn fóònù sí ọ̀sẹ̀ ẹ̀lú ẹ̀lú tí ọ̀sẹ̀ sí ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ọ̀wá sọ̀rọ̀ ẹ̀lú ẹ̀lú ọ̀wá sọ̀rọ̀ ọ̀wá sọ̀tọ̀ ọ̀gbọ̀n lọ́wọ́ mú kílíbà yẹ. àtẹ̀fẹ̀ pé òun ọmọ wò pé pàtó dórí tó ọ̀ka gbé àbẹ́rẹ́ rí nǹkan kan fóònù tí wọ́n gbà ní ọ̀dà kò ní ta fún fóònù so eléyìí gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú kàn ọlọ́run ò ní bí wá léèrè torí ọlọ́run ló máa ń yí ọkàn ẹ̀dá gbogbo ọkàn wa pátá porongodo wa bá ṣe pọ̀ tó àárín ọmọ àka méjì péré nínú àwọn ọmọ àka ọwọ́ ọlọ́run ọba lọ́wà yuqallibuha kayfa yasha ọlọ́run máa ń yí ọkàn ẹ̀dá bó bá ṣe fẹ́ wọ́n ní ìsìn òtí màdá òtí ń retí rẹ̀ nù gbèdé ayé ọlọ́run jẹ́ ká rí dáadáa ẹlòmíràn ìyàwó tó níyẹn ọyìn ọmọ inú tiẹ̀ náà dùn sí ọ ọwọ́ bó ṣe jáde ní ojú rẹ̀ ara rẹ̀ lọ́wọ́ ọkọ̀ ọ̀tọ́mọ̀pẹ́ o ọkọ̀ mi tó tètè dé o ha fọlẹ̀ lómi náà obìnrin yóò ti lọ ga sẹ́nu lẹ̀kọ́ tó bá gbọ́ pọ́n parí sọ láti là ìṣá tí ọmọ wò pé bí kò ti dé bí kò ti dé tó bá lọ pẹ́ pínrín ó ń di bí aago mẹ́sàn-án mẹ́wàá kó tó wọlé ebi ọba àfẹ yọ lójú kò ní jẹun àfi kọ́kọ́kọ́ rí ọ náà gbébi tí wọ́n pa tó tí wọ́n bá dé sọ́ọ̀ bá sì jẹun kò ní jẹun yóò kọ́ rí pé ìwọ jẹun náà kó tó di pọ́ǹjì ọ̀hún abọ́bí ọ̀hún ajá yẹn sàpọ̀ jẹun náà ìfẹ́ ní jẹ́bẹ̀ tí báwọn obìnrin ṣe máa nífẹ̀ẹ́ àwọn ọkùnrin làwọn ọkùnrin náà máa nífẹ̀ẹ́ wọn kò dájú àwọn emergency mayor, ti nífẹ̀ẹ́ àwọn ọkùnrin ó lè wá ọkọ ibi ní ọ̀pọ̀ because ọlọ́bí ń pọ́ látàárọ̀ gbàtọ́ ń retí kékeré ó jọ ni nítorí mú ọmọ di àwọn túbọ̀ sí kébi ọ̀pọ̀ tó ń bẹ ọkùnrin tí wọn ti máa jẹ so obìnrin tí wọn ti ń fìfẹ́ hàn ọba ọ ìwọ náà kò sí bó ti lè rí bó ti ẹ̀ jórí ahun ó mọ̀ ní fílẹ̀ nǹkan fún pé ah ìyàwó gidi lóbìnrin yìí o àkéésí ìyàwó dáradára o tó bá lọ pépé ti sọ àti àwọn action ti ń se bá lọ jódodo á ọlọ́run ò dé sí ìyàwó fẹ́ ó rí tán máa ní sílẹ̀ náà fún bẹ́ẹ̀ wọ́n láìpẹ́ ẹ wá ní obìnrin bínú ẹ wá ló wú dàlámù àbọ̀ ní ẹsẹ̀ ní bínú kó lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti rà kí ló ń bínú gbọ́n rẹ nì òun pẹ̀lú rẹ nìkan náà nì tó ń bínú tó ń bá bẹ̀ ọ́ gbọ́ gbà kò sì sẹ́ni tó fi ti kọ́ bó ń ṣe ń bẹ̀ ọ́ òun àti ẹ̀ náà nì níṣẹ́ ẹnìkan ti wà tí wọ́n máa fi ti kọ̀rọ̀ wa wọ́n gan alára ìfẹ́ tó rọra fún ó tún ti di tí wọ́n máa jọ share like and share ọ̀rọ̀ ti di wàhálà báyìí akramakumullah yóò di pé káì ìkàlà àwọn ọkùnrin yóò kú náà ọkọ̀ kúkọ́ sọ pé ọmọ náà ni wọ́n níbi tí àwọn obìnrin máa ń rí ọkùnrin kí wọ́n pé àdéhùnde so kò easy ẹ wallahi kò easy fáwọn obìnrin láti gbà ọlọ́run fábòsì kò easy rárá rárá kò sí obìnrin tó bá ti pọ̀ fẹ́yàwó lé báyìí èèyàn bù ni ọ ìkàsì ni ọ ajajà tí wọn bá tó wá jẹ pé àdààmú ni wọn nítorí wọn fẹẹ sílọ ṣẹlẹ̀ kọ̀ọ̀kan òsì tàbí ṣùgbọ́n ó sì ọmọ ọlọ́mọ mi lè sí kódà ọkùnrin lè mú kóbìnrin mi ọ̀pára rẹ̀ torí ẹ̀ tó bá lọ ṣẹlẹ̀ pé alábòsí lọkùnrin tí ò tún ní dọ́dọ̀ ìyàwó mi máa ń torí kó ti fẹ́ ìyàwó kan sẹ́wọ́n pé nǹkan ṣe nǹkan ṣe láṣẹ kẹfì ìdàlẹ̀ àwọn obìnrin tuntun aburú bàjẹ́ tọkàn bá fi lè fura tọrọ kan fẹ́ràn oúnjẹ lòmíì lọ fọ́rífọ́rí ní ọ̀mọ̀ sí ìka kan ní one day so yọọ ma fi hàn pé ẹni dùn máa yóò lọ forí yóò lọ forí sọ̀gìrì ní òkú o òun kan ọkọ̀ nǹkan ni ẹlòmíì sì wọ́n wá lé ní. A'udhu billahi minash shaitani rajim. tí ọkùnrin tó bá ti mọ̀ yìí pé bá fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin ọgbọ́dọ̀ jọkùnrin gidi tí èsì tàwádà èsì kọjá kà ó àmọ́ wàá dúró gidi onídjékẹ́nìkó ti ọgbọ̀ngbà onídjékẹ́nìkó mú ọ̀sísé ṣùgbọ́n àdáwò ti ń bẹ́ńbẹ́ fún wọn gangan lára tó ń kó wọn jọ ọ̀pọ̀ ju eléyìí tó ń lérò lọ. torí ẹ̀ ṣe jẹ́ pé ó lè wọ́n tó ń tọ́kọ́ máa rẹ́rìn obìnrin burú obìnrin burú obìnrin burú bàjẹ́ ọ̀rọ̀ tó tẹ́rìn rárá rárá pọ̀ bẹ́ẹ̀ nìkan sọ ó lè dá sẹ́rìn kéèké tí wọn náà mọ ọkọ ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi ọ̀rọ̀ yìí ọ̀yẹ́ kó díẹ̀ rìn tó báyìí ó ń mọ tó fẹ́ ti achieve yóò rìn lọ́nà tí kálukú yòókù ó fi gbọ́ kó fi lè jọ pé gbogbo ìgbà bá ti wọ́ bẹ́ẹ̀ ó sá máa dunnú náà ni wọ́n sì máa ète ètè jura wọn lọ ẹlòmíì ń wọ gbọ́gbọ́n rí eléyìí ọ̀sá ìpà míì náà lẹ́rìn ẹlòmíì yóò sunu dúdúdú ní kò ní rẹ́rìn òkè so kò ní olóòní mọ kọ́ríkọ́rí ṣe kéékèé ni olóòní ẹ̀rí kákìtì ẹ́ ẹ́ ẹ́ so kò ní rẹ́rìn èyí tí wọ́n rí ẹ̀rí kéékèé wọ́n máa kéékèé ni gbogbo yẹn ó kù díẹ̀ tẹ́ sálọ nítorí pé àwọn obìnrin máa fẹ́ léra wọn ni àwọn obìnrin burú bàjẹ́ wọ́n máa fẹ́ léra wọn kú lọ́ọ̀dì ọkọ ni. so eléyìí tí ìwọ bá ọ̀tọ́ lẹ́lùmí náà ta níbà ẹni tá ló fẹ́ àwọn mẹ́rin ó wá yan ìyàwó kẹrin láàyò ó yan àwọn mẹ́ta yòókù ní pọ̀tù débi pé kọ̀bẹ́nì kankan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtàkọ́kọ́ ló pọ̀ mọ́ nàmbà fọ́ ọ̀nlẹ̀ ní ń bá lò wọ́n ní sábà sunkún sábà tẹ̀jẹ̀ kọ́dà kò ní ṣebí ìgbà tó rí wọn àbò ló mú wọn wọlé pé ẹni ọba sùn yọ padà máa lọ lé bàbá rẹ̀ náà ni àfi bí ìgbà tó ṣe pé ìyàwó kẹrin ti fún lẹ́fọ̀ọ́ jẹ ṣèṣèṣe débi pé àwọn ìyàwó yẹn wọ́n sì lọ ṣe jìnnà máa là nígbà tó sùn wọn. a'udhu billahi minash shaitani rajim. tó o gbọ́dọ̀ eléyìí rẹ̀ islam ọ̀faramọ́ títí kan fẹ́ àwọn kan kó síbi àwọn kan kalẹ̀ o. abẹ́ni tó ní ìyàwó méjì tó wá jẹ́ pé ìyáálé kótó di kọ́ fẹ́ àwọn kejì ó ló ti sí òun lásọ wò báyìí kìí sọ̀rọ̀ oṣù mẹ́fà ó ti lọ gbéyàwó mi ìyàwó ìyáálé àtìyàwó ń wá jọrẹ ní títú láti torí pé ìyàwó náà bẹ̀rẹ̀ sí fura pé ah ẹni ah, tí ọkùnrin bá fẹ́ yàwó wọn máa dán mọ́ wọn ni wọ́n máa lé wọn káàní eléyìí ká pọ̀ǹtì ni lọ́wọ́ ọ̀wọ́ ọjọ́ mélòó kan tọ́ka fi lé òun ká lọ́wọ́ tán tí wọ́n náà káàbọ̀. ìgbà tí wọ́n sú ìyàwó tó ẹ̀sẹ̀ dé ni wọ́n sọ fún ìyáálé tó bá lé ká ah, ah, ẹ̀yin sí ni ọ̀wá o èmi ọ̀ máa torí mi ò lẹ́ẹ̀fìrẹ́ǹsì lọ títí ṣé ọkọ wọn ò fẹ́ràn obìnrin lọ títí ni wọ́n bá ní kí lórí kọ́ bẹ́ẹ̀ bá àjẹpọ̀ ní ọbẹ̀ lábẹ́jù kí lórí ó rí à ah, ó bá yàn níbi ọbí ti fẹ́ ta tí wọ́n kọ́ délé ó dàbí ìgbà tí wọ́n ń yẹ olú ẹ̀ lásán wò wọ́n ti polú ẹ̀ sí ni ah, ìwọ náà ti rí inú ẹ̀ ah, ṣé kó ti pẹ́ ni wọ́n bá di pé àmọ́ tí obìnrin ṣe fún ọ àbí ṣe zìnnà ni àbí wọ́n wà lè kájú. àfi ń sáwọn kìíní wọn bá rí yá wá gbogbo ọ̀nà pòórí ọkùnrin wálé tó fi jẹ́ pé àwọn ní ọmọ ọ̀gùn kò ní wò ta tẹ̀mọ̀ kékeré wá fẹ́yàwó jọ sí náà rí ọmọ kò ní kàtà sóbìn kí ló ń àbí ọ̀kan sọ pé irú eléyìí màá fẹ́ irú tọ̀hún màá fẹ́ ọkọ̀ ọjọ́ fún kò ní ìtumọ̀ àjọmọ́ lábẹ́ òfin ọlọ torí ẹ̀ téèyàn bá jẹ́ pé bùkátà ló tìyàn téèyàn má wulẹ̀ tán ara rẹ̀ jẹ tọ irú àwọn obìnrin kan lẹ́mí tòun mú gbogbo gbà lòun bá lò ní gbogbo gbà wàhálà náà ní máa padà ṣẹlẹ̀ nínú ìdílé rẹ̀ sẹ́wọ̀n kí tilẹ̀ bá ti máa tí ìyàwó tí ọkọ sún ọ̀dọ̀ rẹ̀ bóyá ti lọ pọn mi nídìí kànga àbí òye wa irú àwọn ilé wa wọn ọlọ pọn mi nídìí kànga àwọn ilé wa máa wò pé ọmọ ti lọ pọn mi ọlọ pọn mi tọkọ náà jáde léwẹ̀ torí rẹ̀ ń kàn mi kí ni wọ́n sọ wọ́n ti fi nǹkan nù sá tán àwọn adọdọ ẹlòmíín jọ kejì bó ṣe wọlé náà lọ jáde gbẹfun ọ̀wẹ̀wẹ̀ kankan kí ló túmọ̀ sí òsì kankan ó tún wá padà sílé ẹni tó ti wẹ̀ ń tómi wọ́n tún lọ pa mi so wọ́n tún ṣe nǹkan ká àwọn ọlọ́run ọ̀sẹ̀ àwọn ọ̀sẹ̀ kí ni ọ̀sẹ̀ nǹkan bóyá láyé èsè sùn yẹn tẹ̀sí máa wo àwọn míì nínú àwọn obìnrin náà àwọn míì nínú àwọn obìnrin náà bí wọ́n mọ̀ wọ́n máa ṣe o torí àtìgbà tó ń ṣe nǹkan oṣù àtìgbà tó ń ṣe nǹkan oṣù ọlọ́pàá mi ń jojúmọ́ pọ̀pọ̀ yìí náà ni lòun náà wá wẹ̀ bóyá wọ́n fi ṣe fọ́rífọ́rí ni o tí wọ́n mọ̀ dání ṣáá ṣáá pé ah, ah, irú jánàbà ò ní so ó lè jẹ́ pé ìké burúkú ni nígbà míì ó sì lè jẹ́ pé lódodo ni àfi bí ìgbà tí wọ́n ṣàfihàn tọ́kítọ́ bá ti délé ẹnìkan báyìí níbí rẹ̀ ọmọ lélẹ́kulè tó bá ti délé àwọn míì níbí rẹ̀ ọmọ rọ bẹ́tẹ́bẹ́tẹ́ àfi bí ọ̀gẹ̀dẹ̀ ti ń jà. wàláhì adáwò yẹn máa ń sa àwọn míì fọmọ wa wádìí pé tètè pẹ́ nìkan ń sà ọkọ̀ kó tó bá ti dọ́dọ̀ tó kí ni kiri rẹ̀ ó le tó bá dé bòmíì kídi rẹ̀ ọmọ lè àbí kò burú kídi rẹ̀ ó lé níbikíbi àmọ́ tó bá ti lè bá obìnrin míì lò tó yàtọ̀ sóhun tí ń sóògùn yẹn kò sí bí ó ṣe ṣe tí ó dà àwọn ò ní gbọ́ kó wọn ò ní lóyún lórí ìgbà tó bá bí ètò fẹ́ bí náà táwọn náà tó máa wá lóyún kọ̀ọ̀kan ẹ̀rọ fìtínà irọ́ lẹ́fù akramakumullah bẹ́ẹ̀ náà ni obìnrin kan ti fura olùkọ́kọ́ tó ń pẹ́ òun sí nàmì rẹ̀ mọ́ tí lè bá tó wá mọ́ lójoojúmọ́ ọkọ yẹn alọ̀ pa mi tó bá sún ọ̀dọ̀ rẹ̀ kò sí nǹkan tí ń ṣẹlẹ̀ nígbà tí yàtọ̀ sùn ti àbúrò rẹ̀ kékeré ni so obìnrin sùn ti obìnrin.

lọ́kàn tiẹ̀ lẹ́mìí tiẹ̀ obìnrin yìí kò sí lẹ́mìí tiẹ̀ àmọ́ kò fẹ́ káwọn ìyàwó yòókù pé lọ́dọ̀ àwọn nìkan ní ti ṣe nǹkan kan kò ṣe nǹkan bò ní. wọ́n fẹ́ láti rí ni o onítí wọ́n pariwo pé kí o wẹ̀. ilé ìtumọ̀ sí báàbù yìí wá. ọlọ́wọ́ àjọ̀dọ̀ àìṣà radiyallahu anha wọ́n kánà rasulillah sallallahu alayhi wa sallam yaqsimu lisa'ih ọlọ́wọ́ nàbì sallallahu alayhi wa sallam máa pín tí ọba fẹ́ pín fáwọn ìyàwó rẹ̀ fẹ̀yà àdèlù ṣùgbọ́n tó bá pín a máa ṣe dọ́gba tó bá pín a máa ṣe dọ́gba ìyàwó ọ̀dọ̀ dúró sí ti obìnrin obìnrin burú bàjẹ́ torí pé àwọn ọ̀kan ni wọ́n lè máa tì ọ́ lọ síbi kó ṣàbòsí tọ̀ tí ìwà náà bá ti lè dáhùn fún nǹkan tí ń fẹ́ ó rí i pé bí ó ṣe kọ̀ntínú nù yóò padà sọ́dà lábòsí ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ iná ọba àbí ètí òbí nínú ẹni tí ní òbí ni ìyàwó tó kọ́kọ́ fẹ́ nínú ẹni tí ní òbí ó ní ìyàwó tó fẹ́ kàn ìyàwó tó kọ́kọ́ fẹ́ òun lè máa bínú pé wọ́n á sọ pẹ̀lú gbogbo àwọn eléyìí ìyàwó tó fẹ́ kẹ́yìn ó lè máa sọ pé àṣebó ńlá ẹ̀kẹ́ kàkún ju gbogbo àwọn ìyá yìí lọ káyà nìyà tó nítorí di eléyìí báyìí ìwọ ṣe dùgbà inú ọba bí ẹni tí inú òbí ẹni tí ó dùn náà ọba àdùnnú kọ̀ọ̀kan tí ẹni pọ̀ fẹ́ ṣe dọ́gba bẹ́ẹ̀ bá nàbì sọ̀rọ̀ bá àdìsí náà ti ṣe máa ṣe dọ́gba. wọ́n á ní tó bá pin tán ó máa sọ pé allahumma hada qasmi fi ma amlik fẹlẹ tẹlómi fíìmà tẹmílẹkì wọlé amílẹkì wọlọ ìpín tèmi ni o nígbà tí mo lágbàá lórí ẹ ní tó ṣe pín tó ṣe rà ní tó ṣe pín tí mo lágbàá lórí ẹ bí oorun bí nǹkan àjẹ nǹkan àmú nǹkan èlò eléyìí ni pínpín tèmi nípa tí mo lágbàá lórí ẹ Ọlọ́run má bá mi wí o. nípa tó ṣe pé wọ́n lọ níkàpá lórí ẹ̀ èmi ò níkàpá lórí ẹ̀ òun náà lọ́kàn á níkàpá lórí ọkàn wa lọ ebi àwọn gbogbo wọn lọ́wọ́ bò ní fi bí wa nítorí pé èèyàn lè nífẹ̀ẹ́ nìkan lọ ṣùgbọ́n má jẹ́ ọ nínú ntẹ tó ń pín tó ṣe é pín má jẹ́ lọ nìkan jọ nìkan lọ. lóbi wá máa sojú ṣáájú má sojú ṣáájú eléyìí jẹba àwọn hadithi ibn hibban alḥakim <clears throat> wọn ní hadithi yẹn ọbẹ sọ ní ilẹ ṣùgbọ́n alimami tirmidhi ó lè tọ́ dọ́gba ni pé hadithi mursal ni ìyànnípẹ́ tó gbà wá kò jẹ́ àmọ́ta ni sàábí tó ń gbà lọ́dọ̀ rẹ̀ so ọ̀rọ̀ pé àyíṣà lọ sọ yìí so ó wà disputable ìdí nu tí àtìrìmìdì tó ń fi wò pé hadithun mursal hadithun mursal min qabil al-ahadith ad-da'ifa nínú àwọn hadith tó lé lọ́wọ́ a lè fi sẹ́rí allahumma àyàfi kọ́ wá gbọ́nà púpọ̀ eléyìí tí ó mú ká máa sàábé pàtó tọ́gbọ́ ọ̀rọ̀ yìí àbí tó rí ìṣèlú látọ̀dọ̀ anábìyàn muhammad sallallahu alayhi wa sallam ètò ìsúnmọ́ ọ̀rẹ́ nípa àwọn afárá. tí wọ́n dé nígbẹ̀yìn àwọn ti sọ pé fẹsẹ̀ rìn lẹ́tọ́ láwọn ọmọ gbogbo ẹ̀ mọ́ra wọn náà ni gbogbo ètò dínà tó dínà wọ́n sá papọ̀ ọ̀lẹ́pọ̀ wọ́n ti sọ pé rìn lẹ̀ tó tẹ̀lé lẹ́yìn ó náà ní wa ìyẹn ní kí wọ́n bá wo Sahihu Sunan ó lè wá náà tó sọ ipò fẹsẹ̀ ńlẹ̀ ó kéré jù ó lè sọ pé hasan torí pé àwọn kó gbogbo ẹ̀jọ̀ àwọn kó gbogbo ẹ̀jọ̀ wọn sàfi sọ pé ẹ̀jọ̀ uplift ẹ̀ tó àwọn olùmọ̀ púpọ̀ àwọn ò sì gba gbogbo orú àkójọ àkójọ àkójọ uplift wọn ìgbà wọlé tó ìdí tí ìyapa fi máa wà nù tó ilé ìdí torí ẹ̀jẹ̀ nìkan sọ pé sọ̀hí kìíní kìí ṣe fáínà lọ́dọ̀ tiẹ̀ sọ̀hí lọ́dọ̀ tiẹ̀ hasan gbàtẹ́ ìṣe Bukhari tẹ́ ìṣe Muslim Bukhari Muslim gan-an tó tún bá wọn fa àwọn àdéhìí kọ̀ọ̀kan wà tó ti pé aṣọ pé ọ̀rọ̀ yẹn gan àìníṣẹ́ni àìníṣẹ́ni àyàfi ọ̀rọ̀ tí imam ad-Daraqutni tó sọ lórí àwọn àdéhìí kan nù Sahih Muslim sọ àwọn olùmọ̀ tí wọ́n dé lẹ́yìn ọ̀rọ̀ yìí wọ́n dá sí wọ́n sì fi hàn ibi tí ọ̀rọ̀ Daraqutni ti rọ alágbára tó jẹ́ pé ọ̀rọ̀ imam Muslim lóòótọ́ ó ṣeé ṣe àmọ́ wọ́n sọ pé gbogbo àwọn àdéhìí yẹn náà kìí ṣe pé Muslim gbà wọn wá gẹ́gẹ́ bí àwọn ahadithul ṣùgbọ́n ṣe ló gbà wọn wá ala sabilil mutaba'a ọgbà àwọn wa ni láti kín àdéhìsì tó síwájú lẹ́yìn kìí ṣe pọ̀ gangan àwọn àdéhìsì yẹn làwọn àdéhìsì tí muslim kọ́kọ́ sọ ní báàbù kọ̀ọ̀kan mélòó náà sì làwọn àdéhìsì náà kò tó àwọn ọmọ kan ọwọ́ méjèèjì lẹ́ẹ̀mejì alhamdulillah tó ìgbà wọn tó tẹ̀lé lé wọn látọ̀dọ̀ Abu Huraira anhu Muhammad فمال إلى إحداهما جاء يوم القيامة شقه مائل <coughs> رواه أحمد والأربع وسنده صحيح فالنبي صلى الله عليه وسلم سكن كان تواني أو ميجي توعدك بسود أني يعني كجاني يعني كجلا أفع مني كجاني يعني كلا يوم على جوك من القيامة لن تسكي أجبري داغو so ìyẹn ni pé ẹgbẹ́ rẹ̀ dagun yóò dìde pẹ̀lú stroke ajẹ́ pé bí ìgbà tí ẹgbẹ́ kan ti paralyze látàrí pé o fi sọ́dọ̀ ìyàwó kan ju ìyàwó kan lọ bóòlù lèyẹn ṣe fi sọ́dọ̀ ìyàwó kan ju ìyàwó kan lọ àfi kí ẹ má jẹ ẹni tó yẹ kó slack torí tó bá slack fóbìnrin wọn gba steering mọ́ obìnrin tó bá sì lè gba steering yóò mọ ṣàbòsí náà. so wàá gbìyànjú láti rí kó dúró dọ́gba ọkọ fẹ́ kọjá pé òun nìkan lọ kọjú sí ọkọjú sẹlómi òun nìkan lọ gbọ́ bùkátà òun ọ̀gbọ́ bùkátà ẹlòmíì kọjá ẹlòmíì ń pẹ́ kó tó kú ọmọ rẹ̀ ń pẹ́ kí òun tó jẹ́ òun sáà nìkan kọjú sí so tọkùnrin ọba wa dé ṣòkòtò rẹ̀ kó le ọ̀rọ̀ dàkọ́ ọmọ ti dé jọ̀gbìn dàlùkìyàmà lẹ́ni tẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kan dagun easily torí pé obìnrin tẹ́lẹ̀ táwọn perfect fún mi àwọn ọkùnrin ló máa fẹ́ràn ara wọn àwọn obìnrin yẹn fẹ́ràn ara wọn lọ títí níṣẹ́ ọkùnrin àti ọkùnrin pàdé ń bisẹ́ ọkùnrin àti ọkùnrin pàdé níbi kan ẹ̀ kí wọ́n yọ̀ mọ́ra wọn wọ́n fà mọ́ra wọn wọ́n fẹ́ràn ara wọn àwọn obìnrin ò rí bẹ́ẹ̀ àwọn obìnrin especially tí wọ́n pàdé ńlẹ̀ ọkọ̀ à kálukú nàfṣí nàfṣí ni wọ́n lọ sọ rẹ́rìn láàárọ̀ fún pé kí wọ́n má jẹ́ àtúlẹ̀ wá sùn. sọ eléyìí túmọ̀ sí pé ọkùnrin ó ní láti sọ ara rẹ̀ gidigidi. ó sì jẹ́ jẹ́ pé ìtàn àtà lọ́rọ̀ kan sẹ́nìkan ló pa fún ọ ló fi máa fi sọ́dọ̀ rẹ̀ torí pé nítorí fẹ́ achieve ànú tẹ́lẹ̀ náà. gbogbo àwọn àtàn àlọ́ tí wọ́n máa pa fún ọ yóò máa wá ọ̀nà láti fa ojú rẹ̀ mára. láti kọ̀yìn rẹ sáwọn yòókù nù. ìrọ̀rọ̀ ó sì rọrùn ọ̀pọ̀ lẹ́nu àwọn obìnrin bàjẹ́ èyí tó ti máa kọ́ ọ́ tó ti máa sẹ́wọ̀n wà wọ́n ti jẹ́ mùsùlùmí gidi tó wò pé èèyàn lè pé wà láì lórí rọ́ ó ti wọ́ gàùnù lọ́dọ̀ rẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀kọ́ láti parọ́ òtòrí sọ́wọ́ tó bá tiẹ̀ mọ̀ pẹ́sẹ̀ ni wọ́n lọ tó fi jẹ́ pé ìwọ tó kófin jọ o gbọ́dọ̀ gbọ́ kọjá sísọ tó bá gbọ́ kọjá sísọ kò sí tàbí ṣùgbọ́n àwọn òjò ọ̀sẹ̀ lọ́nà ni. etí oníkálukú fẹ́ achieve òun náà ní táàdì fi ń tọ́ka sí kálukú fẹ́ kọjá pọ́dọ̀ òun ló fi sí jù bọ́ fẹ́ kó ti pọ́ sàbòsí sáwọn yòókù tí wọn náà bá ti wá gbọ́tọ̀ ọlọ́ọ̀gbà tó sì ṣiṣẹ́ tán dáwọn ti palẹ̀ máa rẹ̀ di ọ́ ọ̀nà ẹ̀dá tí òfin ní dìde ń jọ̀rọ̀ ìdàkìyàmù sẹ́ni tẹ́gbẹ́ rẹ̀ kan dàgùn. ìyá gbọ́dọ̀ máa kíyèsí nítorí lára ẹnìkan lálébù ó fi fẹ́ máa rí sáwọn ó yẹ kó lọ mọ ike tí ìrè ọba ti sí lára ìyàwó mi tí ẹ̀ náà ń bọ̀. mẹ́wàá ti torí tí wọ́n rí lónìí kó nìkan sáà kọlọ gbàtẹ nìkan ju tiẹ̀ lọ kó fún wa padà dẹni tó ṣe pé yóò sọnà àti mú kẹgbẹ rẹ ọdà ń tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà ṣùgbọ́n ṣe ló yẹ kó ní balance. nínú tí èsì jẹ́ kéèyàn ṣubú sínú pàkútí ọ̀ràn yìí wọn náà ní ọmọ máa gbọ́ ọ̀rọ̀ obìnrin kan lẹ́nu obìnrin mi. mi nídìí ẹ̀ tó bá yọ ní fáìlì tiẹ̀ don't open another file. tóbìnrin bá ti mọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé èsì ọkùnrin gbẹ̀wù dání. àwọn tó bá ti fọ obìnrin kẹ sílẹ̀ kó mọ sọ̀rọ̀ obìnrin míì fún ẹ wàá sì ṣe bàjẹ́ náà ni. kí ló wọ́n bá tún sọ? ṣé yóò máa yìn ni? yóò máa sọ̀rọ̀ rẹ̀ ń dáadáa ni? ẹjọ́ pé ń tó wù ní kó lé kálukú dánù kóònù kóònù kan sẹ́kù sọ̀nà dàtẹ́ yẹn fi ṣiṣẹ́ torí rẹ̀ don't open any other file o oh, lè open tiẹ̀ ká yanjú ẹ̀ tán kí lè tó ma àbúrò tún sí tẹ̀lé mi ẹ oyè oyè kó sọ ìfẹ́ gbọ́ so eléyìí pàtàkì púpọ̀ fẹ́ni tí ọba fẹ́ dìde ní dìde tí ó mú kí ẹgbẹ́ rẹ̀ kan dágùn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọ́n ti sẹ́nà wàhálà lẹ̀ fúnra wọn. èsì èèyàn fẹ́ àwọn kan ó ṣe gbogbo fìtínà òní islam islam islam islam ní ká bójú ó fẹ́ bójú ó fẹ́ ṣe kínní alihamudulilayi ọgbọ́n ẹ̀ bójú kọ́lọ́bù àti pé ó pàdánù lé ọkọ orí ìtàn kí ló dé tó ń bójú ṣé islam ti yí padà ni islam islam kò sí ń bọ̀ máa bí àwọn ànùsùsù ṣàràyíyà tó tiọ̀ tó tiọ̀ tó tiọ̀ tó ń fi sọ fóbìnrin pé kó bójú ó ti parí àbí tó fi wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òun náà ni ó ti máa sọ yìí pé àwọn tí ń bójú ga bíútì ju àwọn tí ń bójú lọ dájú pọ̀ ọ̀gbádùn àìmọye irú rẹ̀ tó ti ṣẹlẹ̀ ìwọ́pọ̀ náà ń gbẹ́sìn yìí òní tó jẹ́ kó fẹ́yàwó tó fẹ́ ni pé ó ti bá lẹ́ni tí ń bójú by the time tọ́wọ́ lọ dáwọ́ lónìí ọlọ́wà pé kò bójú tó fi tó fẹ́ wọ́n ní wàá pèsè à kọ́mọ̀ máa bójú yẹn because tí o bá ti bójú yẹn máa look great ok ṣé beautiful rẹ̀ fẹ́ ló ń tiyín ni àbáyé lọ́wọ́ kẹ́ ẹ máa wà bó síta ẹlòmíì ìgbà sẹ́yìn mọ̀ pé olú ẹ̀ tó ń fi síbì kan nù ilé ìbá ti sọ̀rọ̀ ọ̀gbọ́n sáà tó bá ti sọ̀rọ̀ ìkúkú rí ọba wí á. ok yẹn ni pé ìmúra ẹ̀sìn tí múra ga ó ti sọ di ẹni tí ọ̀já mọ̀ kankan ẹlòmíì ọlọ́run mọ iye ìgbà tí ìyàwó ti ń sìn ó náà fẹ́ nígbà sẹ́kàn ó náà fẹ́ máa ṣe nǹkan láwọn béèrè béèrè jọjọ ni ẹ dákun ṣé islam fara mọ́ tó tóbi lè ṣiṣẹ́ ẹ dákun tó ti tẹsí mu ìyàwó ok no problem àwọn tẹ̀ ń bi wọ́n máa dáhùn ní táwọn máa ń pa ìsìn ọlọ ok kí ló dé tó wàá béèrè ìgbà tó fẹ́yàwó mi pé islam sì gbà kófìyàn ó ti tẹ àbí ọgbà tó fi jẹ́ pé automatically ọkàn mò ń lọ sẹ́nu sẹ́rẹ̀ ni tọ́ba di pé bí bàbá ọba dá wọn lóhùn ìyá ń bẹ́ẹ̀ tí ó dà wọ́n lò. òkè ẹni pé talákọ̀ọ́kọ́ ọ̀hún gbà tó ń ti ń bojú kádàrá tiẹ̀ nù ẹlẹ́ẹ̀kejì tí ò bojú kádàrá tiẹ̀ ní kọ́bọ̀ gba ìdí bísínẹ́sì lọ. tọ́ ìgbà tó fẹ́ kan kò tí ì dèèyàn ńlá òun bojú ìgbà tó wá dèèyàn ńlá wọ́n fẹ́ mi rán pé mi ní faramọ́kọ́ máa bojú because kó lè wà presentable ah presentable so that ẹ máa ń béèrè pé àwọn ìyàwó yín bá lè wọ́n lè gbé ọjà àdéhùn sáà kólé ẹ wípé àwọn ìyàwó wa náà nìyẹn àmọ́ ìwọ ìyá ti ń bójú tẹ ẹ wọ́n ò dúró lé dúró lé tiẹ̀ <laughs> subhanallah wọ́n ti fi wọ́n ti fi sẹ́gbẹ̀ẹ́ tàbí òfì wọ́n ti fi sẹ́gbẹ̀ẹ́ kára gbogbo ẹ̀ náà nù. No tó fi wá jọ gbẹndẹ kìyàmà tẹgbẹ rẹ ká ìyàwó méjèèjì lọ máa ti fashion designer náà làwọn náà alọ sùkú alọ sùkú ọjọ́ tètè wá torí ọmọ bíi tí ń gbé ọ lọ ọba máa tọ́ ọ̀ràn sá bó ṣe nu yàrá ìyá ọmọ sá àbí ènìyàn torí ọlọ́mọ tó máa Islam Islam náà ni ó ní ọmọ ìṣiṣẹ́ àwọn tí ń tó ìwọ náà ní ìsìn ìtọ́wá àjọkọ fashion designer méjì ló ti fẹ́ báyìí ọ̀rọ̀ ní owó machine kan lọ́wọ́ so ẹnìkan ní ti rà fún mi torí pé gbogbo ẹ̀rọ obìnrin lẹ́tọ̀ obìnrin ọ̀lẹ́tọ̀ lórí ìgbà mọ́tẹ́ òsibí táwọn ti lè ra machine fún mi kan <laughs> ẹgbẹ́ rẹ̀ so tọ́wọ́ ah, àmọ́sínú fẹ́ẹ́ ní kápé wọ́n gbà ń tiẹ̀ jàre ètò ẹ̀sẹ̀ fẹ́ o wọ́n gbà ń tiẹ̀ jàre tọ́wọ́ bínú ọ̀lọ́ lẹ́yìn subahana ó fi àbí ó fi ó ti tì síbi kan irú rẹ̀ máa pọ̀ wàlá kí lè fẹ́ ṣe sí so àfi kéèyàn sọ́ra rẹ̀ wàlá máa rántí ìdí téèyàn fi ní jálábòsì téèyàn fi ní sísọ́dọ̀ ẹnìkan jẹ́ ẹnìkan lọ máa rántí ju alákọ̀ọ́kọ́. kó kókó ṣe alábàápàdé ìyàwó gbogbo bí ọlọ́run ti ṣe fi ìfẹ́ wọn sí ọlọ́kàn tó ṣe ń wo pé ah, kọ̀yọ́ pọ̀ mọ̀ ẹ̀yọ́ gbọ́mọ lọ tó ń bá rántí rẹ̀ mọ́bìnrin kọ̀ọ̀kan insha allah àbòsí ò ní fẹ́ sí ẹ má wo ibi tí wọ́n dé lónìí wo ibi tí ìyàwó ti nítorí pé nísìnyí báwo yẹn nígbà tó kọ́kọ́ rí yẹn masha allah masha allah ṣùgbọ́n lónìí náà masha allah ó ti di kàmí ó ti sọ̀rọ̀ rẹ̀ ó ti dàbí ìyàtọ̀ nìyà tó bí ọ àfi kò ṣe sùúrù torí ẹni tó tínrín náà lọ́padà di ẹni tó sanra fa kò sì ṣàdédé sanra náà fa àǹbímọ àǹbímọ fa ẹ̀yin òkú ti fẹ́ yàwó ẹlòmíì ká wọ̀ ni. ó ṣe sùúrù ó ṣe sùúrù ẹlòmíì náà ṣe aláǹdọ́tọ̀ fẹ́ àfà ó ṣe é lọ́bàá nígbà tó gbé ìrònú bá ojoojúmọ́ kọ̀ bá kún gbẹ́ ọ̀rọ̀ ni wọ́n bá gbé kele kọ́ máa gbé wọ́n bá gbé sẹ́kọ̀ máa tó sì máa la kọ́ọ̀fù wọn lẹ́nu gbogbo nǹkan lọ́kọ̀ọ́tẹ́ lọ́ọ́ òkú sí ètò àmọ́tẹ́ wọn lọ́ọ́ máa ṣe tẹ́lẹ̀ ó ti sọ di ìdàkudà ṣùgbọ́n náà lọ padà sọ di ìrònú sọmí di tíírín sùúrù náà ló tún sọ. obìnrin míì ibi tí ọkọ gan ti gbà di ọkọ náà lọ́ba níbẹ̀ òun náà ló tún máa kórìíra rẹ̀ gbogbo ìgbà yóò máa sọ ni yóò máa sọ ni ó ti dá méjì àlàáfíà rẹ̀ wà lọ fẹ́ mi. ẹlòmíì ọ̀rọ̀ ẹnu tí ẹ náà dá tẹ́lẹ̀. otu lati sí ọ̀rọ̀ ẹnu rẹ̀ ti dọ̀tí báyìí wọ́n bai. ya gbọ́ ibi dé lónìí àti bọ́ọ̀lù ẹnu rẹ̀ ṣe dá yóò fi ṣèdájọ́ fún yàtọ̀ sí ìtọ́jú ìṣẹ̀dẹ́ tí ò tí mọ̀ ọ̀ kú tí mọ̀ ọ̀ tọ́kọ mi ọ̀tọ́ mi ọ̀tọ́ irọ́ gidi ńgbà tó bá tún bọ́ǹbù náà tó ń mọ̀ sí <laughs>

ama mọ́tò jura wa lọ ama mójútó ama ṣe jura wa lọ omi subahánàlá tó bá bẹ́ẹ̀ ni gbogbo bá rí gbogbo ọkọ ni ọba jẹ́ ọmọ dáadáa nítorí jésù hàndí àwọn ọmọ inú ọkọ ọmọ omi ẹ ọba wúlò báyìí nípa wọn ò ní mi wọn ò pa bàbá mi wọn tó torí ẹ ìjọba àwọn ọmọ kó sórí lọ́yọ́ máa ń kó wọ́n lọ lọ́dọ̀wọ́ ọmọ fẹ́ lóbi torí ẹ tẹ́ máa tẹ̀lé ayé jẹ sí à ọmọ tó máa fẹ́ fẹ́ yóò lè tọ́jú ọmọ ẹlòmíì lè tẹ hàfìbà ẹ̀ńtọ́ alukurani ìnìkìnì àníkọ́lọ̀ jẹ́ àrí àwòrán fẹ́ ọ alukurani kò sì máa bí èsì tírẹ̀nì ọmọ tí wọ́n àfáàtíà ó débẹ̀ àbí ó débẹ̀ ó débẹ̀ ọmọ sukúlù ni ọgbà dìgírì àfáà wọ́n á sọ fọ́kọ pé tó o bá fẹ́ ká ọmọ ẹ̀ kún sharp tó bá ọmọ ẹ̀ bá ọmọ tó o bí fún ọkọ tó bá lè fẹ́ o mi ráyè rádaràda mi ráyè rògbòrògbè ẹ̀fọ́ ọba. la ilaha illallah lọ́kùn wọn máa ah! mo sì ti rọ ọmọ ọmọ mo eléyàwó máa sọ fún ọgbà mi lẹ́sìn ta tí a bá rí kí wọ́n mọ̀wé ń bẹ̀ wọ́n ló ṣe gírí sọ̀rọ̀ àjẹbẹ́ kò sí wàhálà aládọ́mẹ́rì bí máa àìmọ́ ń kọ́ ó kù wàláhì tí èèyàn bá sọ́ra nínú tó tètè rí iná jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ èèyàn àwọn obìnrin wọ́n dàbí ìgbà tán ti gba tírénì kan gbogbo wọn pátá bákan náà ni wọ́n sì kálukú lọ́gbàwé ẹ̀rí kò sí failure kò sí pé bóyá nìkan ó ní carry over bí ó reset kálukú ti pass ọwọ́ àwọn ọkùnrin ló kù sí amẹ́yìn ẹ̀ máa bẹ̀ lọ́n ẹ sì má jẹ́ ẹni tó yẹ kó ti fàbùtí sínú ẹ̀mí rẹ̀ tẹ́lẹ̀ náà ẹ̀yin anilẹ́mìí pé dọ́gba ni mo fẹ́ ṣe nfẹ́ jàmbá ẹni bọ́dì nfẹ́ sàbòsí fẹ́ kẹ́ni ọlọ́run mọ̀ gáìdì yẹn. so nítorí di eléyìí eléyìí jẹ́ báwọn hadith tó dà lélẹ́yìn ọ̀hún alátọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu onímìnà sunna ń bẹ́ẹ̀ nù sunna àwọn olùmọ̀ sọ pé tí sàbí bá sọ pé mìnà sunna wọ́n túmọ̀ sí súnà tani súnà nabi wa muhammed sallallahu alayhi wa sallam yẹn kí kọ̀ọ̀sọ̀ dìgbà tí sàbí bá sọ pé ànábì sọ pé tí sàbí bá sọ pé ń bẹ́ nu súnà a ti mọ̀ pé ọ̀rọ̀ ànábì náà ní sọ fún wa torí súnà ta ni tí súnà ta ló tún já máa ń kàn súnà ànábì sallallahu alayhi wa sallam ni níṣẹ́ ni súnà àwọn khulafa'ur rashidun ni ló ní tùmọ̀ nítorí pé ànábì náà lọ́jà ló ń tẹ̀ kí ẹ tẹ̀lé súnà mi ẹ tẹ̀lé súnà àwọn khulafa'ur ar ṣùgbọ́n ìgbà míì sàábẹ̀ lè sọ pé nǹkan bá ń bẹ nínú súnà táàtò gbé yẹ̀wò bí àpèjúwe ó wá nínú tó al-mudawwanatu al-kubra ti imaami malik rahimahullah wọ́n ní umar ibn al-khattab allahu anhu ó rí ọ̀kan náà sàhábà ó náà ní ibn shu'ba. wọ́n wá sọ fún Mugira ó ní àtijọ́ ìwò ló ti wọ ìbọ̀sí aláwọ̀ tí ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ yìí ó ní minal jumu'a léde lárúbá tó sọ fún minal jumu'a yẹn ni kí látọ̀sẹ̀ kan láti ọ̀sẹ̀ kan látọ̀sẹ̀ kan ló ti wọ̀ tó ń fi fọwọ́ pa ó ní bẹ́ẹ̀ ni Umar ni asabta sunna nítorí sèyàn ó ṣe déédéé sunna sunna tà nábì ò rí bẹ́ẹ̀ sunna tẹ́lẹ̀bì ni kẹ́ni tó bá wà lé tó bá wọ ìbọ̀sẹ̀ kò bá àjọ aláwọ̀ kò bá àjọ olówù ọ̀sẹ̀ kan òru kan ni twenty four hours péré lóní tó lè ti máa fọwọ́ pa onílé àjòkú mọ́ ó ní sàlẹ́sẹ̀tù ayyamin bilayalihin òru mẹ́ta ọ̀sán mẹ́ta that is seventy two hours. sọ ó sì sọ pé àsọ̀tọ̀ sọ́nà. So, òun ti wọ látọ̀sẹ̀ kan oní tó ṣe ṣe déédéé súnà súnà tàlẹ́bí ò gbà. sọ ìdí nu tí ọ̀rọ̀ fi wá pọ̀ súnà tààní. so ibi tá a padà parí rẹ̀ sí ni súnà Umar. so tí súnà Umar bá takò tàlẹ́bí ńkọ́ súnà tàlẹ́bí làwọn tẹ̀lé. mo rò pé yé wa torí ẹ̀ títà abibá sọ pé mí nà súnà nínú nǹkan báyìí á pè súnà ànábì ni lópin ìgbà tí ń tọ́wọ́ alábẹ́rẹ̀ àbá ti rí pọ́tako súnà ànábì níbi kankan. Anas ibn Malik wọ́n ní bẹ́ẹ̀ nù súnà sànábì wa Muhammad sallallahu alayhi wa sallam idha tazawwaja ar-rajulu al-bikra ala as-sayyib pété ẹ̀ bá fi ọmọge lórí abilékọ. ìyàwó tó fẹ́ lọ́mọge lẹ́yìn ìgbà tó ti wá lé ó ti dá abilékọ àgbẹ̀ ti ń bá a lò ó ti dá abúlé kọ. tèdí nù táà ti máa ń sọ ike sọ́ra rẹ bẹ̀rù ọlọ́run tó bá ti máa kó lè dé obìnrin mú má dá méjì ṣé dá méjì tó wà ń bẹ̀ ó náà pé immediately tó bá ti wọlé rẹ tó bá ti fa kọ́tìnì tẹ́ tilẹ̀kùn ó ti dá méjì rẹ nìyẹn torí pé ó ti kúrò ní bíkìrì ó ti di sẹ̀yìn ó ti kúrò lọ́mọge ó ti dàbí lẹ́kọ̀ọ́ ẹsẹ̀ máa ń gbé ojú láàfin wo ọmọge kọ́ láàfin wo.

ọmọ yẹn oní ọmọ jìyàtá ní ọmọ ọmọ bó ń ṣe oúnjẹ bó ń ṣe rígbá bó ń ṣe ráwọ mọlẹ tó wọn fẹsẹ wọn bá mu fẹ. sọ̀rọ̀ ẹ̀rọ náà ti kádàrá náà ti kádàrá bóyá ti kádàrá kọ̀ fẹ́. ó lè sọ pé ti torí di eléyìí báyìí tí èèyàn bá fi ọmọge lórí abilékọ àkọ́mọ ìdáhà sábàán ìjọ méje lẹ́sìn lọ́dọ̀ ọmọge yẹn ọjọ́ méje lẹ́sìn máa sùn ọ̀rọ̀ rẹ̀ tó sì jẹ́ pé anybody kò gbọ́dọ̀ bá dùn kí ló rọrùn fáwọn obìnrin láti gbà àwọn ètò ti wà ń lé kó lè pé ńgbà tọ́jọ́ méje bá pé wọ́n padà wá ẹlòmíì ti wà tó ti kó wọn máa sọ fún pé ọjọ́ méje yìí yóò máa yóò máa yóò máa yóò máa dẹdẹ yìí ká ní àfi bí olóńgbò àtẹkùté sọ́wọ́ òkúta ń bá ara ọkọ náà mú owó àgùnlọ́ni kó wọ́n fi ba ọjọ́ méje tẹ́lẹ̀ jẹ́ kò easy fóbìnrin láti gbà ìjọ méje wọ́n fi wà lọ́dọ̀ rẹ̀ ṣe ètò ìmọ̀ sí pé nínú Islam kìí ṣe oṣù oyin oṣù oyin ò sí fóbìnrin ọjọ́ oyin ńlọ́wọ́ àfóbìn nítorí pé tó bá jọ ọmọge lọ́jọ́ méje ṣèjọ́ àwọn ọmọ sọ pé ṣọ́ọ̀rọ̀ làásẹ̀ ìpè ọ́ní month táwọn gbé obìnrin tẹ́ gbé tíráàbù lọ síta lẹ̀ tẹ́ gbé lọ sókèèrè tẹ́ ìpè mú lọ lé ayé kọ́ lọ wòran wọ́n àṣoṣù kan àwọn ìyàwó tó wà lé ńkọ́ oṣù kan fẹ́rẹ̀ ọ̀sẹ̀ kan ó mú lọ bí kankan. ọ̀sẹ̀ kan ó mú lọ báyìí àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó tún mú lọ hajj ó mú lọ umra ah, bá a ṣe bẹ́ẹ̀rù la bí ọmọ ìjọ méje kìí ṣe oṣù méje ìlú oṣù lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ìjọ méje fún màkàṣẹ́m ẹ wà bẹ̀rẹ̀ sí pín ọjọ́ eléyìí ti gbàjọ́ méje ìgbà náà là bẹ̀rẹ̀ sí ní ọjọ́ yóò máa jẹ́ day by day day by day day by day gẹ́gẹ́ bí yóò ṣe ẹ̀kọ́ wà. tí àwọn ìyàwó yẹn bá ti sẹ́nu kò pé àwọn ọ̀fẹ́jọ́ kọ̀ọ̀kan ìjọ́ méjì méjì làwọn fẹ́ ìjọ́ mẹ́ta mẹ́ta làwọn fẹ́ ọ̀sẹ̀ kọ̀ọ̀kan làwọn fẹ́ gbogbo ẹ̀ kò sí wàhálà ń bẹ. bó tilẹ̀ jẹ́ pé ń gbà mí sẹ́rí Islam yìí ó ti dáa púpọ̀ púpọ̀ Islam ń gbà tó sọ pé ọjọ́ kọ̀ọ̀kan nítorí pé táwọn èèyàn tí wọ́n lè di àrùn ló ń fi sọ pọ́jọ́ kọ̀ọ̀kan tẹ ọlọ́jọ́ kọ̀ọ̀kan ìtọ́ba wà lọ́dọ̀ rẹ wà lọ́dọ̀ rẹ o ìsìnkú àmọ̀ wọ bí jáde ń bí wọ bí jáde ń bí o so tó bá ti di pé ilé sùn magreth dé báyìí ọ̀gbọ́dọ̀ wọ bí kankan mọ́ àfọ̀dọ̀ ẹni tó sùn ẹni tó sì ní sọ́dọ̀ rẹ̀ gbọ́dọ̀ wá kó máa dé ti kan ẹ̀rọ ẹ̀wọ̀ kíní ká ń da kọ́bọ́ọ̀dù rẹ̀ òjì bá ń da kọ́bọ́ọ̀dù rẹ̀ kó fin kíní sí. tọ́ àmọ́ ìsìláàmù sọ pé tó bá di ní asù ó lè lọ bẹ ìyàwó kọ̀ọ̀kan wò. àwọn obìnrin náà ni wọ́n padà tún fi full stop sí i. ó lè pé tẹ̀gbí mélòó lẹ sí ẹ wá ń lọ ní. mo rò pé ara ń tà sọnù ṣíṣe ìwọ ti gbà pé fifteen fifteen minutes lóòsè twenty twenty minutes lóòsè ó sì yẹ wọ́n bá ní forty minutes ló tó ń bẹ̀ forty bá wá gòkè ń sáré ni. àwọn náà ní tún padà bàjẹ́ tó bá jẹ́ pé abilékọ lọ bá fẹ́ dára abilékọ ó ti lọ́kọ rí ẹsẹyè kò wá sí lọ́dọ̀ ọkàn yẹn má bóyá látàrí kó ti kọ́ lẹ̀ abọ́kàn yẹn ti kú abọ́ ló ti kú lọ eléyìí ọjọ́ mẹ́ta ló kù àwọn tó bá yẹ kóbìnrin yẹn ó ti bímọ àmọ́ ó bímọ lọ́ńdà akẹ́kọ̀ọ́ lọ́kọ̀ọ́ yẹ́bí ìtẹ́sí irú eléyìí ti pọ̀ láwùjọ jẹ́ kí wọ́n ti bá ṣe zì lárí wọ́n ra mú wọ́n rẹ́pọ̀ ẹ̀rí ló fi wá bímọ tílẹ̀ ẹ̀ bá wọlé ọkọ ìdájọ́ ọmọge náà ni wọ́n fún nítorí pé wọ́n ọ̀ bá lò wọ́n ọ̀ bá lò rí lórúkọ ọpọlọpọ rí. so ìdájọ́ pọ́nmọ́gé náà ni wọ́n fún lẹ́yìn ìgbà tó máa fún abilékọ ìlọ́jọ́ mẹ́ta ẹ̀yìn ìgbà náà ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní pín ọjọ́ kọ̀ọ̀kan Islam sọ pé ọjọ́ kọ̀ọ̀kan àǹfààní pọ̀nbẹ̀ gan nítorí pé dáhùn yẹn lè di àrùn ó sì nọ́mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n á gé àwọn sébùjúmọ́ náà lọ́mọ gámà ni ètò ìjọjúmọ́ náà lọ́mọ gámà tó ń torí islam sọ pọ́jọ́ kọ̀ọ̀kan lẹ́yìn náà islam ọ̀sọ́ yìí pé tọ́ba tí wàá lọ sùn ọ̀dọ̀ ìyàwó kẹ́kọ̀ọ́ gámà bálá tí àrẹ bá ti wá bọ́kàn àrẹ bá ti wá ni ọba àmọ́gàn mọ́bìn fóṣù mẹ́ta wọ́ lọ́mù bálá tí àrẹ bá ti wá ni báwọn obìnrin náà bá ti ń fèlè wọ́n lẹ́yìn tí ẹnu ọkọ àtàwọn ìyàwó rẹ̀ bá kù lórí kọ́mọ̀ máa jọjọ́ kọ̀ọ̀kan inú òbí máa wá sọ́dọ̀ àwọn àwọn tó kọ́ máa jọjọ́ méjì méjì àwọn tó kọ́ máa jọjọ́ mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin márùn márùn kò sí wàhálà ńbẹ torí lábẹ́ òfin ọlọ́run tí èèyàn bá ti gbà wípé lójú kọjọ́ kọ̀ọ̀kan iná ni oníṣẹ́rí àfisílẹ̀ àwa lè ṣàfaradà méjì méjì mẹ́ta mẹ́ta ọ̀sẹ̀ kọ̀ọ̀kan kò sí wàhálà mẹ́. nígbà míì sẹ́ni wọ́n bá kó bá àǹfààní náà bẹ́ẹ̀ fún gbogbo wa nítorí tí wọ́n máa ń pín lọ́jọ́ kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan ó ṣeé ṣe nítorí pé òbí sóbìnrin àwọn òbí burú bàjẹ́ òbí míì tọkọ wà lọ́dọ̀ rẹ̀ ó lè gbìyànjú láti lu ọkọ lọ́nà tí ọkọ ní gbádùn láti lè kó n fẹ́ bá ìyàwó mi ṣe nǹkan kan lọ́la bí tóbìnrin mi burú dé tó bá jẹ́ pé tọkọ ọ̀kan ni ẹni tí ọba máa wá lẹ́yìn ìyàwó tó burú yìí lọ́nà gbapá mọ́. àwọn tó wá lọ́jọ́ méjì mẹ́ta mẹ́rin ni ìgbà gbogbo ojúmọ́ ni wọn náà máa gòkè àràfá ó tó ṣe ó tó jọ kan láàrin ọjọ́ mẹ́ta ọjọ́ méjì yẹn kù má pa wọn náà fi máa wọ́n fi máa pèsè fún ìyàwó mi ọ̀rọ̀ tí tó bá ti di ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan o ẹ̀yin mọ̀ pé kì í sojoojúmọ́ tọkùnrin bá ń release tí máa ń release ó release lónìí ó release lọ́la ó release lọ́túnla lójoojúmọ́ tí máa ń release yóò sọ mi ojoojúmọ́ ló lè dọ́mọ. nítorí pé èyí tí ó bá jáde lẹ́yìn ìgbà tó rọra pẹ́ díẹ̀ sí ìgbà tó ti jáde káyìn possibility kó wọ́n dọ́mọ wà eléyìí tí ò sí fún ìtọ́ bá jáde ńjọ́ kejì eléyìí tí ò sí tẹ̀lé bá tún jáde ńjọ́ kẹta. nàtẹ́yìn wa lè wọ́n mọ̀ wáyé pé gbogbo ìyàwó kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ọlọ́run gbàdúrà àmọ́ possibility yẹn ọ̀dà bíi kọ́pẹ́ síra wọn wípé ọjọ́ tí ọlọ́ síbí gbọ́dọ̀ mẹ́ta ló ló ń bì gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ìjọ kan ló sì bá àwọn rẹ̀ ṣeré àbójútó ẹ̀ bá ṣeré rárá ètò lọ rẹ̀ ẹ fẹ́ kí ọmọ rẹ̀ ó ti gbà lò àbí kò baa ní tó bá bá a ṣe nígbà yẹn ọ̀pọ̀ omi lẹ́ẹ̀kan náà tó ṣe ti rọ́bà rẹ̀ tó bá ti lè da omi yẹn bì tó o ti dọ̀rọ̀ mi ọjọ́ rí omi rẹ̀ o tó tún torí pé tóbi ló bá ti pọ̀ lé ètè e máa ń pọ̀ fún obìnrin ètè lọ́nà tó ṣe kí tó bá wà wọ́n náà wá bá a ṣe bí àní ó sì gbà wọ́n sì lè mọ́mọ́ kó wọ́n jẹ́ dẹ́pẹ̀ àwọn ọmọ wa lo àwọn táktíìsì àti pé wọ́n mọ̀ sí ìyàwó àwọn ọ̀rọ̀ ti gbàdúrà ni ìyàwó àwọn ọ̀rọ̀ ti gbàdúrà ni mo rò pé <laughs> gbogbo ẹ̀ tí sàwọn máa wọ pé sẹ́yìn tó táwọn dá ń ṣiṣẹ́ àbó ti kù díẹ̀ káàtó sáwọn tún lè fún náà alákòlè hàn tó bá jẹ́jọ́ kọ̀ọ̀kan ẹjọ́ kọ̀ọ̀kan náà tó bá jẹ́jọ́ méjì méjì méjì méjì náà ni tó bá jẹ́ mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta náà ni tó bá jẹ́ mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin náà ni tó bá jẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ náà ni tó bá lọ síbì kan ó ti wá lé ìyàwó kan títí ó fi dago márùn-ún lójú pé kò sílé wa àmọ́ ọmọ pélé rẹ̀ lọ́wọ́ lónìí. ó ní dáàbò kankan wájú pété aago márùn yẹn wọ́n bá pè ọ́ pété ọ́ látàdé lábújá láàárọ̀ láàọ́ láago mẹ́jọ bẹ́ẹ̀ rí pé ó ti mátìkà lẹ́ gbọ́dọ̀ wọ́pọ̀ alẹ́ yìí ẹ̀fíkà ló kọ́ kárí òkè wọ́n sì ń wípé à ah, jésù ti tẹ ọgbọ́dọ̀ gbọ̀nà ẹ̀dọ́ àníkà fi ràn mí lọ lọ́lá gbọ̀nà. ọlọ́dẹ lẹ́yìn ìjọ méjì ńbọ yọ lọ yàrá méjì mẹ́ta ló sì ní mo lọ lọ lọ́dọ̀ sí náà yàrá nọ́mbà tírì ìyàwó tó lọ lọ́dọ̀ rẹ̀ ń dọ́tọ̀ lọ ìbẹ̀rẹ̀ ló ti padà sí torí pé kò tí ì gba ọjọ́ rẹ̀ ọba sùn bẹ́ẹ̀ kílẹ̀ fi má ó dìgbà tó bá sùn bẹ́ẹ̀ kílẹ̀ fi má ló ń gbọ́jọ́ tiẹ̀. àwọn yòókù wọn bá sùúrù ni o níṣẹ́ ńgbà bá tilẹ̀ rẹ̀ sílẹ̀ ti mọ́ ṣe ìgbà náà lẹ́nu mi tó tún di pé táàmù tiẹ̀ náà dé tẹ̀lé ìyá àmà kéèsì kọ́lọ̀ ẹlẹ́dàá akọ́sà wa bá kótó lé oníkálukú wa kọ́ má jẹ ká rí bá kótó ká má ṣe dáadáa ó kéré ni ó tóbi ni kọ́ má ti kọ̀ọ̀kan wa subhanahu wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك